أشي صلاة فوان ندوى محمد صلى الله عليه وسلم لا دا صلاة لا قفاء عليه النبي يا صحابة أتي مبا وقت لله وتشلى محمد صلى الله عليه وسلم تتيوم ما في أجل القيامة لينا عما تسود بإذن الله تعالى من تفسير القرآن أيتي أكيد باب في رمضان تولي ẹgbẹ́ náà ni a ti máa bá láì lọ nítorí pé ìrúngbà wa àti àníyàn tó wà lórí rẹ̀ òun náà ni láti ṣàlàyé Al-Qur'an من سورة الفاتحة إلى سورة الناس تأتي سورة الفاتحة تأتي بعد سورة الناس lójẹ́ tó ní èròǹgbà yẹn òun náà làmọ́ bá lọ kí lọ́mọ bá lọ́wọ́ bí báyìí náà àyè máa wulẹ̀ kanlẹ̀kanlẹ̀ lọ mú sùúrà mi nígbà ó fẹ́ pa ti níjòkó tẹ̀síẹ̀ láti bẹ̀rẹ̀ ìjòkó yẹn náà ní káfẹ́ kan máa bá lọ. so ilẹ̀ náà náà ti fẹ́ máa bá lọ nínú iná àbí ìdẹ̀rẹ̀ láàájì tààrà àwọn abẹ́olúwa wa abẹ́ọlọ́wọ̀n bá wa ọ̀nà tí kìí ṣe dandan pẹ̀lú bí sallallahu alaihi wasallam ọlọ́mọṣáájú ajáre kó má jò tẹnu wa járe kí ló lè tí kí yẹn fi ìpínlẹ̀ gbígbé kún ìtumọ̀ wa. ọ̀rọ̀ ìfẹ́ nú àdánwò ní fún àlùfáà àti máa ní sọ̀rọ̀ ọlọ́run ọlọ́wọ́ bá jọ jáde kó má jẹ́ ká sọ̀rọ̀ ìfẹ́ lọ. ṣùgbọ́n táwa lè ṣe ni pé ṣúrọ̀ táwa ń tú lọ ìtàn ni à ń bá bọ̀ ọlọ́wọ́ bá sọ fún wa nípa àwọn àbànú Israel. ìtàn yẹn òun làwọn wá fẹ́ gbé padà láti bẹ̀rẹ̀ ló wà ní ká bí àyà kan lẹ́yìn rẹ̀ àmáwà fi kàn bẹ̀rẹ̀ láti àyà tó 46 fún àǹfààní àwọn ẹni tó ṣe pé nínú rọmọdọ́ọ̀lù báyìí mú mọ̀jọ́ ìwà ọlọ́mọṣẹ́ àṣírọ̀ nǹkan tó kàn wọ́n àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì a máa bẹ̀rẹ̀ ìdókò tafsir níbi tí aago méjìlá ọ̀sán láàárín between twelve and one. Àbíká láwọn bá bí gbogbo ìṣà wà. Ẹ máa rí pé látìgbà tí mo ti gbé náà mo ti ní ẹ máa pàtẹ ẹgbẹ́ kan láti ẹ̀kú tí ó fi ẹ̀nà àlàfẹ́fẹ́. Bóyá lẹ́nu orí ìjọba mo gbé mọ́tò ṣàlẹ̀. Ìgbọ́n látàárọ̀ ẹ tí mo ti wà nínú mọ́tàbà ẹ̀ from conversation kan to another meeting kan to another. Tó sì jẹ́ pé lára ṣe dáadáa tí èèyàn máa ń tó rọ̀mọ́dán náà mú mi tí yóò tún máa jẹ́ pẹ̀lẹ́ dáadáa náà pàápàá tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá lu rọ̀mọ́dán ní ìmọ̀ ìlú sábà bí fáwọn discussion sí ọlọ́mọṣàbà fàlùfàlùfàlù dáadáa táwa ń yí ọ̀rọ̀ náà ọlọ́mọṣàbà wa tó jẹ́ dáadáa délẹ̀ àrà tó túmọ̀ sí pé lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn tó bá tún agbóhùnlò wọ́n títí di wọn insha Allah. ṣáwọn tó ní rọmọgbọ́dù náà a máa sábà ní òkúta àmọ́ ní ọ̀dẹ́ báyìí láwọn ọjọ́ tí ò bá sí lẹ́tọ̀ ní ìta a máa sábà sàlàyé kíra tá a bá kà sáwọn fún rọmọgbọ́dù àwọn a ń tẹ̀síwájú nínú ẹ̀ nínú rọmọgbọ́dù tó ní ṣe pẹ̀lú àṣà àmọ̀ṣíyà ó ní ṣe pẹ̀lú àkàrù ṣíà àwọn nǹkan yẹn ìgbè ìlà ìtàhálà òun náà wà ní àmọ̀ ṣe àmọ́ ìrọ̀lẹ́rẹ́ pèrè oníjẹ́ àkàrù ṣíà mọ̀ ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá tó kọ ní kámárì ìṣèjìkú kankan ní gbogbo ọ̀sẹ̀ yẹn kò jẹ́ ká lè wa débi tí ẹ̀ kàkà torí ẹ̀ ìtumọ̀ wa ìṣá ara mi pẹ̀lú ṣíáàtì ní pé àápalẹ̀ máa owó tíra ẹ̀ tó kálukú tọ́jú tiẹ̀. Èkéde ńlá bọ́lọ́ba fún wa láàyè bóyá lásìkò ọ̀tí káà ọlọ́run ìdájọ́ máa bẹ́ dáadáa bọ́lọ́ba sì ní ìrìnàjò ní ojú wa lọ́wọ́ ní ètò ọ̀rọ̀ sáfàgbà nípa sí ìfẹ́. Mo lásìkò yẹn a lè ka àwọn tíra ẹ̀. Táàbà wa rí ka tó ti ń bọ̀ bóyá àwọn àdìsàlọ́dún tí ń bọ̀ kàlùkùlítà ti ń kọ́pì lọ ayé ọ̀bọ̀ pẹ̀lú ẹ̀rí kàlẹ̀ kí ẹ padà ká àmọ́ mo lérò pé pẹ̀lú àníyàn tá a ti ní lórí ẹ̀ láti bẹ̀rẹ̀ lórí kíra rẹ̀ wọ́sábàtà àjíwò ìṣẹ̀lẹ̀ tó wá gba ìgbèkú yẹ fún gbogbo ọ̀sẹ̀ tó kọjá ọlọ́mọṣàbáwá padà nìgbàdàn ọlọ́run ẹni tó fọlọ́wọ́ so ìgbìmọ̀lá abẹ́rẹ́ tẹ̀síìrì náà nìyẹn àmọ́ tó bá tún di lọ́la yóò padà sí twelve to one ọlọ́mọṣàlọ́ ọmọṣẹ́ lọ́rùn nígbà ìkọ̀ọ̀tà lè kẹ́lẹ̀ so abẹ́rẹ́ láti two forty six àwọn abẹ́rẹ́ wọn bá wa dúró wa ọ̀rọ̀ fẹ́ ní òkúrọ̀ náà kún sàṣọ àkúgbẹ̀ gbogbo tábà máa sọ ọlọ́run tó sí ibi ìbùkọ́ àlọ́ wọn kọ́ àlọ́ sórí ìbùkọ́ àlọ́ ìṣọ̀bù أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الملأ من بني الله والله سبحانه وتعالى في سوره الله الله سبحانه وتعالى إسرائيل أنا الله سبحانه محمد صلى الله عليه وسلم إكي ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى الله النبي صلى الله عليه وسلم ألم ترى òwò yìí sáwọn èèyàn kan ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ àwọn èèyàn kan lóòrò ń pa ọ̀rọ̀ àwọn èèyàn kan àwọn owó ilẹ̀ lùmẹ́lẹ̀ alùmẹ́lẹ̀ nínú lábá alùjọmọ́ alùmẹ́lẹ̀ aljamaa àwọn àkójọ àwọn àkójọ mìírànlá àwọn ní ìlànà bí sọlá àṣọlọ ó wòye sí àwọn àkójọ ọ̀kan ní àwọn àbànú Isra'ila àwọn kan nínú àwọn àbànú Isra'ila kí wọ́n ṣe قالوا لنبي له وعدنا ملكا قاتل في سبيل الله àwọn ìjọ àwọn ẹ̀rọ kẹta wí náà ọba ní ìṣẹ́ra ilẹ̀ yìí min ba'di Musa min ba'di Musa ẹ̀yìn Musa olùṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ẹ̀yìn Musa ni pé ẹ̀yìn ìgbésí ayé ànàbíwa Musa alayhi salatu wassalam olùrànwọ́ wáyé ìjọ náà lọ́wọ́ ṣùgbọ́n. ọlọ́lẹ́yìn ìṣẹ̀dá mẹ́gbọ́ Musa alayhisalatu salam orí ìṣẹ̀dá àwọn ẹni táwọn sọ ìpọ̀lọ́wọ́ náà bàánú ìṣẹ́ràpẹ̀ kí ni wọ́n wá sí إذ قالوا لنبي لهم ànábì kan bẹ́jọ́ náà ànábì wọn ni ànábì ìlànà sáwọn àbàmì ìsra ìlànà ọlọ́láwọn ọjọ́ yìí ìlkọ́lù ìlànà ìyẹ̀lẹ̀mù àwọn sọ fàánàbì wọn tààrà tí wọ́n ní pé Àgbẹ́nìkan ti jẹ́ tó dàbí ọba láàrin wa, ibà àṣìlá náà já lọ́ba láàrin wa tábà tí wá ní ọba láàrin wa nùkan a bí ṣàfihàn àwà ìjọlọ́rin jagun lójú ọ̀nà kó jẹ́ pé ìlọrin ìjà wa abẹ́ ọba àkàláwà ìgbàwà sọ báyìí ipa wọn ní ìdí ẹnìkan láàrin àwọn tí ó dà gẹ́gẹ́ bí ọba شوف لا شوف يا يا عم هذا الخطأ كانت القوة من الوطنية هذا خلص الكلام طيب شاهد الناس شو جوابي نقاتل في سبيل الله أجوا والله يتعشوا والله أنا من وين داولوا Alábi ẹni tí ẹjẹ́ rí máa sáà láti sọ ni pé, Hálà àṣẹ́yìntò ní kú ti bà àrí ìfòmọlọ́kẹta àmì àjẹ́ àfikọ̀ sílú. Tẹ́jẹ́ àwọn ibi pé pọ́lọ̀wọ̀ ọba wá ṣe lọ́rọ̀ ẹ̀yà ní ìlú pẹ́kẹ́ lọ́rí ti قال وما لنا ألا نقاتل في سبيل الله قال كلا بمروة كلا بشوى كلا بفرد تعفي من تعبتون الله سبحانه وتعالى من ديارنا وأبنائنا وقد أخرجنا من ديارنا وأبنائنا sáàrin ní pé wọ́n ti lera kú ilé wa wọ́n ti yà wá àtàwọn ọmọ wa wọ́n táwọn ètò wá ti wá sí ìwà láwọn àpájá فمن أن نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا وقد أخرجنا من ديارنا وأبنائنا وأنت جواب متصف وإخوان آمين وقاشي جهاد táà nílà sí àmọ́ kí ló padà wá ṣẹlẹ̀ فلما كتب عليهم القتال تولوا إلا قليلا Ìgbó ti tọ́rọ kò yẹ wá lọ́rí ṣe jihadi wọ́n wájú rẹ̀, ẹ wá lọ́rí tí àwọn wájú rẹ̀, tàwọn ìlọ wọ́n padà gbẹ́rù mọ́ ní ilá kọ̀lí náà àpàwọn díẹ̀ nínú wọn ló ṣe báwo ló ṣe gbẹ̀rù lórí áyà tó kú wọn ṣàlàyé fún ọ ọlọ́dún lọ́wọ́ àdígbò àwọn alábòsí olúwa nínú dáwà alábòsí náà ọlọ́wọ́ àlígbò ìzọ̀lẹ̀ àwọn tó dá alábòsí ọlọ́wọ́ bá ló dáwà áyà ìjì bẹ̀rẹ̀ ìmọ̀ wá ń kọ̀ṣẹ́ àwọn lọ sílẹ̀ bá tó àbábẹ́ lè fẹ́jú lórí nǹkan ọ̀sọ̀wá lè rúgbà wọn nípa tí wọ́n rí fúrékì fún òru kí ló wá padà já kí ló padà wá tó àti ẹni tó lọ́wọ́ sọ pé ẹ̀yìn náà sì làmìlẹ́sì wọ́n bá ń sọ fún wa pé ẹ̀yìnlọ mọ́ àkọlùbá àtàlákùn mọ́rú tàmàlìyà ọba tẹ́lẹ̀ ìgbẹ́lẹ̀ tó jọba láàrin ọlọ́sìn ní ọba ohun ó sì ti gbẹ́lẹ̀ kẹlìdé láàrin ní gẹ́gẹ́ bí ọba tálónà tọ̀lù ara wọn ní tọ̀lù kìí wa amátọ́lùkù rẹ ọ̀dọ́ rẹ̀ tọ́lá àwọn èèyàn fojú sí níbi tí wọ́n fojú sí ọ̀rọ̀ gbàgbé ọ̀rọ̀ gbàgbé níbi tí wọ́n àwọn afojú sí ọlọ́run bá wọn gbọ́rọ̀ bá ìyá àkókò là ìyá ọmọ ìyá mi ìyá máa ń fojú sùn nǹkan jọ mi ẹni mi náà máa bẹ ọ̀rọ̀ délẹ̀ ó lè mú márùn-ún ẹjá fẹ́ nìkan ṣe kíní kan láàrin wa ó lè mọ ìwà lọ́kàn rẹ̀ ní bàbá padà mú ìrìnà òun láàmú. ó ti wò pé gbogbo qualification tí ẹ̀ lè fi qualify fún nǹkan yẹn ẹgbẹ̀ lọ́wọ́. àwọn àbálẹ́ ìṣọ̀rọ̀ ńlá tí wọ́n rí pé ìfọ̀ba ó láwọn tí wọ́n jọ ń wo láàrin ara wọn pé máa bá mú ìní lágbájá ni wọ́n mú máa bá mú lágbájá àgbàdà lẹ́wọ̀n. àwọn ìgbà kan lọ́wọ́ ó wo èyí wo àwọn tí wọ́n tó fojú wọra wọn fáwọn làwọn lẹ́tọ̀ sí ọlọ́wọ́n kúrò kan nínú. ọlọ́wọ́n wa lọ fa ìlòmí ìyọ lẹ́yìn lẹ́yìn ẹni tó ń gun òwò síra rẹ̀ táwọn lóhùn bẹ̀rù sí ọlọ́wọ́n bá lọ fàyọ. ọlọ́wọ́n anábì wọn sọ fún pé ẹ̀yìn lọ́wọ́ àpàdé bá àbálákùnrin tọ́ وقال لهم نبيهم إن الله قد بعث ọlọ́run ọba ti wọ́n tọ́lútù ọba tẹ́bẹ̀ẹ́ nítorí ọlọ́run ọba ti gbé tọ́lútù ní láàrin ní kó máa jẹ́ ọba gbígbọ́tọ́ gbígbókó tọ́lútù lọ́wọ́ ọba ní ẹ̀bá yìí tí wọ́n ní pé Ọdún ọdún òjò máa jẹ́ tó tọ́lútù yóò ní wa lórí láti bó ẹnlẹ ẹkún lọ́wọ́ ní mọlùkọ àlẹ yìí bó ni yóò ṣe máa jẹ gàba lé wa lórí bó ni yóò ṣe máa jọba lé wa lórí bó ni yóò ṣe jẹ. wọn náà ló máa hapò bìlì múlù kìíní. tọ́wọ́ sọ pé ọba yìí àwọn alẹ́kọ̀ọ́ ti jùlọ ìrà rẹ̀ jọba rí. níbi ilé wọn wọn ìjọba rí abábá ńlá bá rẹ̀ wọn ìjọba rí. ṣùgbọ́n òun ni jẹ́ kó ní ẹwà ní ọlọ́wọ́ ọba yẹn ìjọba. ṣòwò fún àwọn tí wọ́n ń gbogbo ibi tí wọ́n fojú sí ọ̀dọ̀ ara wọn ni wọ́n ẹgbà fojú sọ́dọ̀ ọ̀rọ̀ òjì. ó jẹ́ kó ṣe nígbà tí wọ́n gbúrò tán ló wọ́n ṣe nǹkan wọ́n ṣe kíra wọn wọ́n ṣe ní alẹ́ láwùn ní mọ́lùkọ́ wọ́n náà lọ mọ́lùkì ṣe wájú ká jọba dúró ìdílé ìjọba àwọn ni pé ìran àwọn àwọn tó ń nígbà wá wí bẹ́ẹ̀ tán ọlọ́run bá subhanahu wa ta'ala wá tẹ̀síwájú pé Ìgbẹ́ ni wọ́n ti wọ́n wọ́n wọ́n ní ṣe wà lọ́pí ìtàṣá àtàrí nílẹ̀ ìgbà ẹni tọ́lùtù nǹkan ni ó jọba tọ́lùtù lọ́pí ìtàṣá àtàrí nílẹ̀ ìgbà tọ́lùtù tó ṣe pé àṣíkọ́kọ́ ní kò lẹ́tọ̀ ẹ̀ẹ́kẹ́jì owó ní ẹ̀ṣẹ̀ tó mọ́ ní táwọn ẹgbẹ́ ẹgbẹ́ tọ́lùkò lówó ìran rẹ̀ ìjọba rí ìran rẹ̀ wà ní ipò yìí gbóòdó ìwájẹ́ pò ní ọgbọ̀ síbẹ̀ ìwòrí kí wọ́n nílẹ̀ àwọn ẹ̀kọ́ bá sọ ní ìran méjì ní kó fẹ́kọ̀ọ́ rẹ̀ ìwọ tí owó ń gbóra rẹ̀ tó wọ́n ló mẹ́tọ̀ sí nǹkan ní táwọn tètè bá tẹ̀ jẹ́ abá ti ń ro pé ọbẹ̀ gbé kiri kan ọbẹ̀ gbé yẹn sí kúrò wọ́n fẹ́ pé ìtẹ̀tàn wọ́n fẹ́ bu àwọn èèyàn sẹ́yìn ìtẹ̀tàn mọ́sáájú máa wú rẹ̀ tó wọ̀ ní ìṣàlù rẹ̀ mọ́ wò rẹ̀ rẹ̀ kódà kó o ní gbogbo qualification lọ́wọ́ ah wọ́n fẹ́ yan kíníkan kíníkan lábúgbò ah wọ́n fẹ́ yan chairman kíníkan nínú mọ́sálásí o ọjọ́ àgbẹ̀ ní mọ́sálásí ẹ ìwọ̀lọ́ máa ń náwó ìwọ̀lọ́ máa ń ṣe gbogbo ẹ̀ mọ́sọ̀kan sí pé wọ́n ni wo rẹ̀ pé ìwọ ni ó Tó tó bá lọ wo rẹ̀ pé wo ni ó máa yẹ náà bá yẹ ìkọ́ bó ìwọ̀n ló ṣe ní wà ní ìṣẹ̀lá yìí láyé. Lápàdà bí ó ti ìta lọ. Bí kìíní kan bá ti ń gbé bẹ́ẹ̀ wọ́n fẹ́ pín nǹkan ó jẹ́ nǹkan kù ni, ó jẹ́ nǹkan ọlá ni, ó jẹ́ nǹkan yìí ni, ó jẹ́ nǹkan gbogbo owó àpẹẹrẹ kí nǹkan yẹn bá lè wò jẹ́ àwọn ní ẹnìkan lábẹ́ fi yẹn nínú tó fi ara rẹ lọ́wọ́ pa nǹkan náà ni pé wo rẹ pé òṣèlú àwọn tá fẹ́ yà. ṣé ọ̀dọ́ àbá padà yẹ wọ́n bá lóba lóba rẹ̀ ṣé ọ̀dọ́ padà yẹ ìwọ̀n bá bẹ̀ ní wàá ṣe kì í ta àwọn ẹni tó bá yàn. Mọ̀tò nígbà láti fi ní kẹfẹ́ sílẹ̀, ipò kẹfẹ́ sílẹ̀, ọlá kẹfẹ́ sílẹ̀, ìyì kẹfẹ́ sílẹ̀. Tó bá jẹ́ mọ́ rẹ̀ pé nínú ẹ sáàbọ̀ ọlá rẹ̀ nọ́mbà wà nínú wa, wà ní sọ́lẹ̀ tí wọ́n bá yẹ̀ ẹ́ wà ní problem gbéra dá máa bẹ̀rẹ̀ yes àwọn náà látún rẹ̀ àwọn náà látún sí tó bá padà yẹ tí wọ́n bá padà yẹ wà ní problem wà á máa fi betray wà á máa fi títí pé wọ́n ti títẹ̀ wà á máa fi wọ́n ti betray wà máa fi wà máa fi títẹ̀ pé ti títẹ̀ wà máa fi pé ti bọ̀ lánàá gbogbo ayé ìwà máa wò sí rẹ̀ pé ah ìrètí mo ti sáà látara amúṣe wọn ìwọ̀n pé wọ́n ṣàbùsí pé wọ́n ti tú ẹ wọ́n ti tú ẹ yóò wá fa kó o mọ́ ẹ ṣe kìí ta ẹni tó wọ̀ bá ti fi ẹ̀. wọ́n máa ń lẹ́yìn ẹgbẹ́ kò ní sábọ̀ ẹ̀ wọ́n ló ní sábọ̀ ẹ̀ lọ. wọ́n máa ń lẹ́yìn ẹgbẹ́ kò wọ́n ti ẹ̀ wọ́n ló wọ́n ti ẹ̀ lọ. ibi tí kìí ta ti wọlé bọ́pọ̀lọpọ̀ máa ń lọ́ọ́ ìyàdánù. ogun arúgbó ní ẹ̀rọ ìdí o. ìyẹn ló fẹ́ sí àrùn

tàbí tí èyí ìjọba ìlú náà ní alọ́dún sáàpù ẹni ṣòro kò lẹ́gbẹ̀ẹ́ sáàpù ẹni sẹ́ẹ̀fù rẹ̀ jìnnà títí kìí tàbí fún mi. kí o bá tún wá para rẹ̀ kú olùkọ́lọ̀ tó wá lọ gbé ni tó ṣe pé bóyá pàṣípà tàbí kéde dáhùn yẹn ló ìmọ̀ dáhùn yẹn ló kò wá lọ ní itú ẹni tí wọ́n yàn àti ẹni tí wọ́n yàn lọ ní ibi ẹni tí wọ́n yàn lọ nínú mọ̀ ó jù nínú ayé ó jù nínú ipò ojú lọ nínú ọlá ojú àwọn rẹ̀ pé mo lọ́ta ti lágbájá lọ ah, ah, báwo ni kò ṣe wá jẹ́ pé ìtẹ̀mí yóò mọ̀ sí pé ó lè mọ̀ sí ìtẹ̀mí mo lọ́ láti lọ. èmi ló yẹ kí ń kojú lọ gbogbo ojú òun lọ́dún náà láti sọ̀rọ̀ láwọn fáwọn mi ọkọ̀ ojú òun lójú náà àmọ̀wá tó jáde lójú náà gbogbo jáde lójú náà láti ṣẹ́yìn gbogbo jáde lójú náà láti ṣẹ́yìn náà ní ọdún

pàṣírí o. àwọn bàbá mi lọ skul that year oní eh. taxi driver tó wọ́n gbé mi lọ sí skul ẹ̀rọ lóòrùn wá ìyá àbúrò ìgbẹ́ tó gbé ìlú pàṣírí o. ọ̀nà tọ́lọ́wọ̀n ọba máa ń pín ọlọ́run ìbọjú orí pín omi kéèké ìran pín kéèké mọ̀lẹ́bí kan pín kéèké méjèèjì kan pín nígbà máa ń jẹ́ tó bá wúlọ́ lánàá dáníkà fọ́dọ̀ lòun lọ́ yìí ó ti yí. sẹ́yìn ẹ̀ṣọ́ ọ̀làwọ̀ tó fọ́dọ̀ láàbẹ̀ ẹgbẹ́ bá mọ́ lọ́nà ìmọ̀ ìdáná báwọn lọ́nà pẹ̀lú ojú fẹ́ ògbà yìí ìwọ́n ni mo lọ sí ìyá rẹ̀ tó tó bá ti ń pín tó bá ti sọ̀rọ̀ pò tó bá ti sọ̀rọ̀ dá mọ́ mọ́ owó rẹ̀ pé ìwọ ló lẹ́tọ̀ àkọ́kọ́ ni ẹ̀kọ́ tá àkọ́kọ́ kọ́ ni ọ̀rọ̀ ẹ̀kọ́ tá àti wá kọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí rẹ̀ oh, ìwọ́n yóò tí ọlá kan bá ń jẹ káwọn èèyàn gbò lónìí mọ́rọ̀ rẹ̀ tó pé ìwọ̀n ò lè gbé bẹ̀. àwọn èèyàn ń lọ́wọ́ ó wá ń gbúrò owó táwọn èèyàn lé ó wá ń gbọ́ owó tó ń pọ̀tù wọn ní mílíọ̀nù àníwọ́n mílíọ̀nù àníwọ́n mílíọ̀nù àníwọ́n kó wá wọra rẹ̀ pé ní ipò làwà ní ìdílé wọn jẹ́ ní lọ gbogbo jẹ́ òun rẹ̀ ṣe lóògùn gbàgbára rẹ̀ lóògùn yá fẹ́ mọ́ mí kì í wúra rẹ̀ ọjọ́ ara rẹ̀ rẹ̀ nínú náà jàmbá ọ̀ntà rẹ̀ yẹ ọ̀sọ̀tọ̀ tó ọ̀sọ̀tọ̀ ní ìlú kò sí pò tó òwe gbé tó bá ti kú ilé lọ tó ìgbà bí ọdún ó gbẹ jẹ ìdókò yìí ta ló lè kú òwe di pẹ́sidẹ́ntì nàìjíríà wọ̀nyí lè kọ́ mi nígbà tó ń wọ̀nyí lè kọ́kọ́ sọ ní ọ̀rọ̀ pẹ́sidẹ́ntì wa lọ wọ́n á mọ tọ́lọ̀ wọn bá tó mi sí wọn lọ́ọ̀ ó tún sọ ní bóyá pẹ́sidẹ́ntì láàrin wa lọ bóyá pẹ́sidẹ́ǹtì yìí láàrin wa bó ṣe rí wọn. Gbogbo àwọn ọ̀dọ́ òṣìṣẹ́ ń dé náà lọ́rùn fáwọn ọ̀dọ́sà tọ́lẹ̀ pé èyí pẹ́sidẹ́ǹtì ti ilé ẹ̀kọ́. Tó bá ń gbọ́ tẹ̀lé mi, àyìn ẹgbẹ́ ní kọ̀dọ́tọ̀ ló ṣe ní ní kọ́tù ìbílẹ̀ òdìdí pẹ́sidẹ́ǹtì láwọn ọ̀rẹ́. Àyìnbáyé gómìnà, àyìnbáyé olówó ńlá, àyìnbáyé ẹgbẹ́ ni ó mọ pè tó bá ń bọ̀ sí ó mọ gbogbo àwọn èèyàn pẹ̀lú orí kò ńlá lónìí ẹ̀ ọ̀pọ̀ 98 ṣe ló mọ̀ jẹ́ pé àwọn náà tó kí ilé ọmọdé mọ́ ń bára wọn bẹ̀. ẹlòmí tó bàbá wọn sí pé à babalababa àwọn olówó ẹ̀ tẹ bá tó ìta àwọn babalababa rẹ̀ ẹ padà máa tẹ́ ìta nínú àwọn bàbá rẹ̀. ọlá yẹn ìjọ kan ló bẹ̀rẹ̀ nílé wọn ìjọ kan lábọ́ bẹ̀rẹ̀ nílé ìjọ kan ó yẹ nìkan lójijì rẹ̀ ó yẹ bọ́lá bá sì lọ náà ẹ̀rọ bá ti wá bẹ́ẹ̀ lórí ẹnìkan wá lọ́lá lọ́lá ìjọ bọ́lá yóò bá ti dúró náà yóò padà dúró lókè tẹ́ẹ̀kà tí ò lọ́lá lò bọ́lá bá ti wọ́n ṣe ìtẹ̀rẹ̀ ní àìmọye ìdílé ọlọ́lá àìmọye ìdílé olówó àìmọye àwọn ìdílé jáǹtẹ̀ náà gbogbo ẹni táwọn olóòwò àwọn ìdàmọ́ àwọn ìdàmọ́ láìpẹ́ yìí èyí dáńkọ náà nínú àwọn olóṣèlú ọjọ́ ti fi lọ nínú àwọn tó gbé owó lọ́dọ̀ ti fi bẹ̀rẹ̀. aṣọ ilé ènìyàn gbé bí ọ̀rọ̀ àbẹ́ lágbájá ni wọn subhanallah tí wọ́n dàgbà ti ilé ìwà mọ̀ pé hmm, ọ̀làǹdẹ̀ wọ́n náà kí ẹ̀kọ́ mọ ilé ilé tó fẹ́ tó ta iṣu wọn àṣọ́rọ̀ ṣe náà kí ẹ̀kọ́ mọ ilé sọ́rí wàá àjọ kékeré tó jẹ́ sùkúl yẹn òun wa ilé ọ̀gá èyí tó jẹ́ létí o fi kọ́ ilé ọ̀gá gbogbo àwọn abí tọ́lẹ̀kù o fi kọ́ ọ̀sẹ̀ ọ̀gá gbogbo omi tí mọ́tàlá ti wà o ó fi kọ́ ilé ní ilé ilé ilé wá kọ́lé káàkiri nínú kọ́ńpáàdì rẹ̀ ni wọ́n wá tó ń la ọ̀nà síbẹ̀ tó dàbí títí kí ẹni tó tóbi o ti lóde tán ṣú àṣọ ọ̀rẹ́ tán ṣe àwọn ilẹ̀ tó bẹ̀rẹ̀ tó tẹ́lẹ̀ ìka tẹ́lẹ̀ ìka ṣú ìka wọn akọ́lé jàǹkàjàǹkàjàǹkàjàǹkà. sọ báwa láyà kámẹ́rà ló kà kókó tí ìtò náà sọ. wọ́n náà wáyé máa ń yé ìjọba kó owó lẹ́nu iwájú ìdàgbò ẹ̀pọ̀ orí bí oṣù wá fẹ́ kó wá fẹ́ lẹ́sìn kan wá kọ́ ní kọ́ ní kọ́ ní kọ́ ní kọ́ ní ilé rẹ̀ nìkan. wọ́n lè pe owó gidi lórí ìgbàlá ó ti wá kó ní sùn. èyí ọdún díẹ̀ ló jáde láyé ó ti jáde láyé lẹ́ta ẹ̀sìn bá mi. ní ó ti jáde láyé lóde ìpìlẹ̀ ta. Nígbà tí wọ́n ta sí ẹ, ọlọ́dún pẹ́rú orí kó ti jáde láyé rẹ̀, ẹ bá dé ilé ìlú tí wọ́n da owó ní. Kí ló fà? Owó tí wọ́n fi mọ ẹ̀rọ ìṣe ìlú yẹn, ẹni tí ó lè pọ̀ tó owó yẹn lásìkò yìí, owó yìí ti tó gbọdọ̀. Ìwà ṣe tó ní owó Àjọ ìṣẹ̀lẹ̀ lásìkò wa la ń sọ yìí o níjọba wọkọ̀ bàdọ́dọ̀ ní wọ́n fi ìbẹ̀ di bẹ́ẹ̀ àwọn ilé táwọn ilé tí wọ́n mọ̀ mọ̀ sí á àwọn tí wọ́n ní àwọn ilé yìí láwọn ìgbà náà owó jíjí ní ìgbà owó ta wọ́n máa ń mọ̀ àlùmọ́ọ́nì lẹ̀ ní owó ìgbà owó tá ń pè ní owó ilé àwọn ará nínú owó ìwẹ́lọ bèèrè tán gbò ní wọ́n ṣe ní ìyá ìlú ti ní mo mẹ́nu mi kan àwọn ìlú náà lẹ́kùn dáadáa wọn ọ̀rẹ́ ilé ìlú ìlú àwọn aṣiṣẹ́ láwọn ọ̀rọ̀ ìṣẹ́ káàkiri èyí lẹ́yìn náà nígbà tí ṣìṣà ọ̀tá náírà ṣàlàyé ní mo pè é ṣìṣà àdúgbò lọ́wọ́ owó tẹ́lẹ̀ náà sọ lóṣù fún ìgbẹ́sọ̀tẹ́lá ní oṣù kẹ́yìn ìṣẹ́ṣọ̀rọ̀ five hundred ó fẹ́ san owó sí kí ṣọ́ ní five hundred thousand naira ilẹ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ mílíọ̀nù ní káwọn sílẹ̀ ṣùgbọ́n ìjà yìí ṣe ní rẹ̀ ẹ̀kọ́ tó wà kọ́ ní ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó lòdì òun ni pé ìwọ náà máa rò rẹ̀ ní ìṣe wà lójú tọ́lú kò mọ̀ pọ́lọ́ ìjọba làwọn bàbá ìsọ̀ ìgbà tó ń kẹ́sùn sáà náà lù ọlọ́run ìgbà أن يكون له الملك علينا ها ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال Ṣé ọmọdé yẹn gbogbo bí ẹ̀ṣẹ́ jẹ́ tó fún ọ́fíìsì àgbà àtijọba kò sí lọ́dọ̀ rẹ̀? ìrọ̀lẹ̀ ìjọba ní bí èrè ìwọ́ ìjọba ní ojú ẹ̀sùn ìjọba ní kí ìròyìn ológun kò tó wá sówó àmọ́nà ọ̀nà ìgbẹ́ yẹn nìyẹn tàbí ẹni tàbí àwọn fún ọdún ti pèrè ẹgbà tí ẹgbẹ́ ìmùlẹ̀ faradára ilá mú iná mọ́ àtọ̀fà mú alẹ́ ọlọ́wọ́ bá ló yẹ̀ rẹ̀ lè lo iṣẹ́ tó fẹ́ yẹn nìyẹn ọlọ́wọ́ ló yẹ̀ rẹ̀ lọ́wọ́ ìgbẹ́ Ìjọba náà wá dípò náà nígbé gbádà ń bá sọ sáàbìlẹ̀ ẹlú wàlùjí. Ọlọ́run bá láyé dáadáa nínú mọ̀ wàlùjí sí ni bí ó bá tẹ̀ ní gbogbo nǹkan tí ò lérà ní òdòwó onígbọ́dì. Onígbìrì àti nínú onígbọ́dì tí ó lọ lágbà míì náà, aṣọ náà lè gbìyànjú náà, ọ̀nà ẹ̀kọ́, ọ̀nà ẹ̀kọ́. Tèmi tó bá dúró báyìí, wọ́n á nígbà ẹ̀fẹ́ ọba yíjáde, ọba náà ní àkíyèsí kí wà lórí wọn. ìtọ́wájú ni orí bá ṣe fún ọ̀rẹ́ yìí lọ́wọ́ bá ṣe ti ìmọ̀ síwájú ìgbà ìyáàjà wo pásítọ̀ táyé ilẹ̀ àìsàn wọn ti sùn. ìtumọ̀ ẹ̀tọ́ tó mú bẹ̀rẹ̀ àwọn ìpẹ́kẹ́ ń bẹ lára ti ẹni náà ìwọ̀n náà tó wà lára ẹni máa lọ dìvẹ́lọ́pọ̀ máa lọ ẹ̀kọ́ náà discover rẹ̀ kí ló máa ṣe gbogbo bí bá máa ṣe báyìí ìyẹn bá ṣe lè fojú àbùkù wo nǹkan yẹn tó ìwọ náà fi wọ́n fi mọ́rùn kékeré wò wọ́n ti lè náà máa fi ojú kékeré wò wọ́n fi ojú kékeré ìdí ẹ̀sùn ní ẹ̀ dìbẹ́lọ́pọ̀ ìwádìí àti ìdàgbàsókè ibi tọ́lọ́wọ́ ti ṣe pàtó fún ọ tó bá di pé ah, àwọn tó bá ń mẹ́tẹ̀ láyé ìwé náà máa ń ká ìwò bá kàrò but ó kọ́ṣẹ́ plọ́mà yẹn plọ́mù wọ̀ tó lọ di ìjọ́ tó tó ní tó nílẹ̀ ó tó tọ́jú ẹ̀lú ìṣọ́ ilé yẹn àwọn ẹ̀kọ́ bẹ wọ́n kọ̀ntró bílíọ̀nù lẹ́yìn wọ́n kọ̀ntró mílíọ̀nù lẹ́yìn plọ́mà tó wọ́n gbogbo ilẹ̀ tó ń ké lọ́sí ìdẹ̀lú ọlá ìlọ́lá ìwò wá kí ọmọdé tó kù yọ wọ́n dọ́là àwọn tó kù láì yọ náà ni ọwọ́ adé nígbà tó lọ kọ́ṣẹ́ kápẹ́ntìrì ọmọ kápẹ́ntà dáadáa olè kan lé mójútó rẹ̀ mójútó rẹ̀ táwọn oní kí ó bá ń dèèyàn ńlá tó ń dèèyàn pàtàkì tó ń dọ́rọ́ lárọ́lọ́rọ́ níbi ike ó gbọ́dọ̀ lè níbi ike ó èyí ń lọ ronú fẹ́ gbólóhùn dèké èyí gbólóhùn dèké ó gbọ́dọ̀ bá kọ̀tọ̀ ṣàlẹ̀ olùdábì níbi ike olùdádá pẹ̀lú níbi tí tó ló bá fẹ́ wá tó ní kí ó mọ̀ ní sáwà ní pẹ̀lú àlọ́ lọ. ọ̀rọ̀ ẹni bá lọ́wọ́ gbogbo lọ sí nǹkan pé èyí ni ẹ̀rọ ìṣòro láti wá sí ìgbà ìkọ́ ọ̀sẹ̀ rẹ̀. èyí tí kí ó mọ̀ ń bí sílẹ̀ ó ju lọ. ìṣúná náà sọ̀rọ̀ oníkéwù kọ́ ni yóò mọ̀ ẹni kí pé kóun wá kaláwa àbí kóun kọ́ yẹn tí ó kó wa níbi lọ́dẹ̀ àlàtàrí lọ́wọ́ níbi kí kí wọ́n ti gbogbo wọn wípé ọ̀kì ń débì kan àwọn tó wá rò pé wọ́n lọ ṣiṣẹ́ wọn lọ lówó yẹn èyí tó lọ kàwé tó lówó èyí lọ ṣòwò tó fi lówó èyí lọ kọ́ṣẹ́ tó fi lówó gbogbo wọn mọ̀ wá wá fún wọn kan. ọ̀rọ̀ ní béèrè lọ́wọ́ wọn ó sì lọ fún wọn ọkà sí ìkìlẹ̀ tó fẹ́ ṣe ìkìlẹ̀ owó náà wà nílẹ̀ o project wo la kí ẹni project yọ irú àwọn ọmọ tí wọ́n bá fà ní. ṣùgbọ́n gbogbo wọn látàwọn tó tún dá mọ́ ní ojú ọmọ ọmọ ṣe máa lọ sí apẹlẹ máa lọ aláwọ̀ lè ah! lówó láti rẹ̀. kò lẹ́gbẹ́sì tó wà lọ gbarúgbẹ́ pé á àwọn tó ni wọn wà sí lórí ìbámu ni wọn. alákọ̀wé sáwù àmọ̀ wọn àwọn náà mọ̀ wọn máa ní. àmọ́ tó bá ti bẹ̀rẹ̀ tó bá bẹ ìlú náà ìmọ̀ náà wọ́n gbà wọn náà ṣe é ṣe ìbúra wọn sọ yìí. wọ́n gbà pé àwọn ẹ̀dá yóò máa kọ̀ọ̀tún mi yọ ìdí ìbò ìwọ̀n lẹ́yìn ìbò àbá tó bá ti parí ìlú lẹ́sọ̀gbọ̀ ìsọ̀wọ̀ tí mo ń ṣe ìlẹ̀ sọ́kàn tí mo ti gbẹ̀gbẹ̀ alákọ̀wé alákọ̀wé jàmbá yóò gbà gbogbo pé lẹ́nu kan ní ìyàwó ní kéèkì kékeré kan bẹ́ẹ̀ ń jẹ́ kí tọrọ owó náà yẹ mo máa ń lọ ní pé akàwé kọ́ lọ lá mo ké kọ́ níyì mo kọ́ṣẹ́ kọ́ lọ là ọlọ́run ni mo ń dání lọ́lá ọlọ́run ni mo ń lani ọlọ́run ni mo ń sílẹ̀ fún yẹn ṣùgbọ́n yìí tí wọ́n bá mọ̀ kó o mọ̀ ṣe dìvẹ́lọ́pù ẹ̀ ó lè jẹ́ ọ̀nà tiẹ̀ wọ́n wọ́kọ̀ ní yúùsù tọ́lùs ìgbà tí wọ́n sì fi èèyàn tí wọ́n fi mọ́ ìjọba wọ́n tó ní ẹ̀ dáhùn jẹ̀mọ́ òní. ó ní ẹ̀fí mọ́ ń fi ń ra ipò tí ẹ̀fí mọ́ ra ọlá tó ní but kí ọlọ́wọ́ bá ti tẹ̀lé fún ọkọ̀ ìdìbò sábẹ̀ kí ló yọ̀ fún ọ iná ọkọ̀ ti fi wájú pé ẹgbọ́n ọ̀bẹ yẹn ni ẹ̀ ọ̀hún ipa ẹni kò dì kò wọ́ọ̀tì ẹ̀ pẹ̀lú owó kò wọ́ọ̀tì ẹ̀ pẹ̀lú ọ̀ràn ẹni point but ẹgbọ́n ọ̀bẹ yẹn ni ẹ̀ inú ọgbọ́n àjọkùbọ̀ kìí ṣe wá ìran nìkan tó bá ń pé wàdáàdà òun bá sọ̀ dáwọ́ ìlà ìlú nàìjíríà. Abọ́lọ̀ ọ̀rọ̀ ti gbà lọ́lá àtẹ́lẹ̀ ọlọ́ ìwé ni àáfún onímọ̀ ìlọ́pọ̀ ọmọ ló jẹ́ sí àlẹ́yìn ìmọ̀ à èyí tí ìmọ̀ máa ń sọ ní mílíọ̀nù ọmọlọ́rọ̀ kan. Wọ́n

èyí tó bọ̀ bá fún wọn náà lọ bì rẹ lọ́pọ̀ ẹ̀ mọ́tara rẹ mọ́ gbogbo tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn máa ń pariwo àwọn tó kàwé wá pọ̀ lẹ́ẹ̀ wọn àwa ríṣẹ́ ó sì wá ríṣẹ́ wọn àní ríṣẹ́ náà. gravity ta ní kò pọ̀ ju experiment tó wà lẹ́rọ. kí ló fà àwọn ẹ̀yà wa àtàwọn bàbá wa ibi tí báyìí kúrò gbọ́dọ̀ lọ rẹ̀ sí ilé kódà tó ní yorùbá ti kàwé oníkèké onílò kájúwa kàwé gan-an àwọn àjẹ. ẹ kà ẹ lè fẹ́ẹ́ lórí ìjọba bá ń dìjà alákọ̀wé náà ẹ padà ní pé kọ́ọ̀sì tó lọ sí sùn kọ́ ní ilé ọmọ lọ. ẹ padà rí ẹ ẹgbẹ́ àtọ̀ ní kọ́ọ̀sì lọ sí àmọ́ sẹ́kẹ́tì lọ sí omi tí ìtọ̀wá yìí ọgbọ̀ parí náà òwò yíyá ń wí yìí ah, ìdí tó kọ́wá kọjá ọ̀lú àwọn òṣèlú àdúrà kò níbi ká parí rẹ̀ ó níbi òun ṣé o fẹ́ rí fẹ́ sọ fún ẹ tó bá níta ló níbi láti kàrí ju ìwọ tó ń kéwù ọ̀bọ̀ alága ló níbi láti kàrí ju ìwọ wo ẹ dáhùn tó ń kéwù ìwọ tó ń kéwù because ìwọ ni o fẹ́ mẹ́sẹ̀jì tó fẹ́ pàṣẹ sí gbogbo ayé ètò wa dáa ni pé kí language má jẹ́ bàjẹ́ àyè gbogbo àwọn language bá jẹ́ international language ẹ̀kọ́ tó bá so mọ́ wọn lọ́mọ English international language Lárúbáwá Arabic international language French international language àwọn language tó bá jẹ́ ẹ̀sìn tó perfect ilẹ̀ dáadáa ó kéré kó wọ nìkan nú ayé language bẹ́ẹ̀ ta wà ní ìṣòro bẹ́ẹ̀ kódà bí tó bá wọ̀ sí language bá jẹ́ pé kì í ṣe English kì í ṣe French kìí ṣe àròbíyà wọ́n kọ́ ẹ̀rẹ́sìpẹ́sì tó kí ìwọ náà tó tán wọ́n lè máa bọ́ wọ́ta ní mọ̀ bẹ́ẹ̀ ta péjì ọ̀rọ̀ tó bá sọ ní ọlọ́jà mú wọn bá wọn lórí oṣù pé ìdí wọn náà tó dúró lọ́tọ̀ ọlọ́jà ìlà ìdí wọn dúró lọ́tọ̀ gbogbo dáhùn gbogbo dáhùn bọ̀ ni pé ìwọ kí wọ́n jẹ lórí ìkó àárín ìwọ ní kí ìwé tí wọ́n ṣe fún yẹn ni pé àgbà ìwé tí wọ́n wá nínú àlà òbí ẹ̀ á tún wá jẹ́ káàánú ọlọ́run kan ó sì tọ́rọ̀ bá délẹ̀ sábà ní kálukú mọ́ wa dá sọ́rọ̀ ẹnu wọn tó wọ́n gba ilé ìwé kọjá yẹn ìṣòwò dá sí tiẹ̀ ayàtọ̀ sáwọn tí ò lọ. àyàtọ̀ níjẹ́ lọ́sọ̀ tó ní sẹ́mi ọ̀rọ̀ àwọn ẹ̀ta wọn gbẹ́ tó bá bá fa nílẹ̀ ta níbi ẹ̀mọ́ kalẹ̀ sábà mú ṣùgbẹ́ tàbí ìdí kalẹ̀ tó mọ̀ ṣe fáà tó bá yàtọ̀ tó ṣe kó lọ kọ́ nígbà tó ṣe fáà mọ̀ lọ́wọ́ kọ́ lọ́wọ́ lórí ten years níbẹ̀ ọba yàtọ̀ kò lórí three years lọ but ó wà lọ school wà ní ìgbàgbéjì tọ́ba ní káwọn méṣe yéjì ìjìṣọ́ ìjì fáàmù kalẹ̀ kán pàtẹ pàtẹ ra bàtà ìkan lẹ́dà kan náà lẹ́jọ́ fún wọn gọ́ọ̀bù kan náà lẹ́jọ́ fún wọn ṣíjọ́ọ̀sì kan náà lẹ́jọ́ fún wọn ọ̀bẹ kan náà lẹ́jọ́ fún wọn kí ni nígbà tá tí wọ́n lò ẹ̀wọ̀n máa ṣe ìtọ́lá ìtọ́jú wọn lọ fáìlì àbí ìmọ̀ ìgbọ́dọ̀ máa ṣe ìtọ́jú wọn ṣe bàtà bàtà kọ́pá àti gbogbo ẹ̀bà kí ló rúkọ ní ìdí ọ̀dá rẹ̀ lọ́rùn fàìlìmọ̀ ní ẹ̀rọ ìyá bẹ̀rẹ̀ lágbẹ̀tẹ̀ ah, ẹ̀bà ẹ̀bà jẹ́ orí bàtà ní ó mọ̀ bàtà ní years lábẹ́ ọ̀gá ẹni ó ṣe bàtà kalẹ̀ á ṣe ó máa ń years tó wá lọ sí ìjẹta ìfowó náà ṣe tá bá ti kalẹ̀ kẹ́gbọ́n náà tó ṣe náà ní ìjọba ní kó mú kan wàá rí pé tó bá ń bí ẹlẹ́ẹ̀mí ẹ̀wà ẹni tó lọ sí ìgbà wọn tí mo nílé ṣé màdìlẹ̀ ànájọ́ ni ṣé design ànájọ́ ṣe gọ́ọ̀mù kan náà ànájọ́ ni kìíní kan mo tún ní ìbéèrè tí ìgbà sùn kọjá yẹn kìíní tí ẹ máa yà kọ́ ní tiẹ̀. ní ìgbà wa padà ní pákéjì náà gbogbo ẹ pákéjì yẹn gbẹ́rẹ́ ààrẹ ó ọ̀rọ̀ pákéjì yẹn gbẹgbẹ kí ló lọ kí lágbàá ní bẹ́ẹ̀ kíkà lẹ́tọ̀ọ́ ní pákéjì yẹn pákéjì yẹn kó tiẹ̀ nìyẹn wọ́n bá ti ṣe ìtọ́jú dákalẹ̀ náà tí ó wù á òwúrò nìyẹn ṣé ń ṣe táàkì ẹ̀ wá ìgbà ìyá tó dápọ̀ ẹ̀pẹ́ ní tó wọ́n tó gbáyé ìwé ọgbàmùkọ̀dá ó ti jáde èsì bá wà tó ọ̀fọ́tíwèsì bá lọ pé ó wá lọ di agbálẹ̀ agbálẹ̀ àbúrò wọn wípé gbogbo síìtì ọmọ àwọn tó wọ́n gbálẹ̀ títì àwọn ní jáde èsì káwọn ti yẹ kí lọ́dún jáde èsì bá mú gbálẹ̀ tó bá gbà tiẹ̀ kí ẹjọ́ gbàgbọ́ tiẹ̀ náà tó náà bá gbà tiẹ̀ wàá lè mọ ní fẹ́ẹ̀sì àmúdẹ̀ láìpẹ́ ní ìgbà ilẹ̀ lásán bẹ̀rẹ̀ sá èmi tó gbọ́dọ̀ dípò lórí ilẹ̀ náà ni tẹ̀lé wàá lórí kílíọ̀ ìdílé tó báyẹ̀ mo tó wọ́n lè fi dáná sá ilẹ̀ àmì ìjà because àwọn ọ̀làjú ní nǹkan tó lọ sí fún yìí ìgbà ní máa ń bẹ èèyàn lè kàwé náà kó mọ làjú ní wà kẹ́kẹ́ báyìí ti bẹ èèyàn lè mọ kàwé kó kàn làjú ọ̀làjú yóò lè máa lọ yíwà máa jẹ́ kí nǹkan tó yẹ kó lo kíní tó pọ̀ yóò kàn mọ́ sí ìkú experience exposure gbogbo ẹ̀ ó ní nǹkan tó fẹ́ fẹ́ gbogbo ẹ̀ ní nǹkan tó fẹ́ fẹ́ àti wàá gbèsè ayé ó lọ gbà yín àwọn kan pàdé wa bàtà ọ̀dọ̀ àwọn afúlà kan ìdọ̀tí wa pọ̀ lẹ́ẹ̀rí discussion wa lọ pẹ̀lẹ́ nìkan àyà ẹ̀ka wa wọn fi agbálẹ̀ yà kò ní ìka gbà bóyá ẹ ṣe àgbogbo àwọn nylon pure water nylon kiri kankan kan nígbà tí wọ́n fi ṣẹlẹ́ lọ́tọ́ ọ̀tà láìlọ́nù ẹlẹ́kẹ̀rẹ́ láìlọ́nù àmàdà láìlọ́nù rẹ̀ ilẹ̀ bí ìgbà bí bàbá lọ sí ayọ̀gbá lẹ̀ ìwọ wá ìgbàjì káwá kọ́ ọmọ mi twenty to ẹnu ẹgbàánu kọ́mpáàdì ọ̀nà tí èrò lówó lò alájọ́kọ̀ tó wọ́n pe ọkọ̀ ọmọ mi ẹmọ mi wẹ́ẹ̀tì tí wọ́n bá mi ṣá gbogbo tí ó rí rẹ̀ ní kí exposure experience ìdíwọ̀n kọ́lẹ̀. Táà bá bọ̀dé gbogbo sáǹsọ látàrọ àdúgbò tàbí òǹkà. Ṣùgbọ́n wọn látọ́ lóun ọ̀gá máa ń pín òní ṣe pẹ̀lú ìwé kan mọ̀ ká o. Mo lọ́wọ́lọ́wọ́ báyìí ní ṣe inú àwọn ẹni tí nǹkan ti jù láyé lónìí àwọn tó kà nínú ẹ̀rọ. Iṣẹ́ ń bọ́ lọ́wọ́ ẹ̀rọ ní ìmọ̀ tí ó sì mọ́ra. Èyí tẹ́tẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀rọ ní ẹlòmíì òwúṣẹ́ ọ̀hún ṣe máa àìmọye alákọ̀wé lórí ìgbà fún ọ̀sán lọ́dọ̀ lọ́sùn ìyàwó ìbígbé ìwà alákọ̀wé ìwọ bó lọ ti wá dáwà sí ìjẹ ah, sí o lórí àwọn wọn lórí pé lọ kéré wọn náà ẹ ní ọgbọ náà ní ẹ kéré wọn bú ẹ ní wọn Ama máa gbowó sí iṣẹ́ alákọ̀ọ́wọ́ wíwí. ìyẹn ní bí tó ta ní ẹtí ó ta ní ẹtí ó rẹ̀ dá nínú ìgbà tẹ́ àbí bí wọ́n fẹ́ tó pẹ̀lú ẹ̀dá ní lọ agbá mọ́ pẹ̀lú wákà lọ ọ̀sán àmọ́ ọ̀lẹ̀ kì í kọ́mú ìjọba òkà yìí lé ẹ̀yìn òṣèlú dálẹ̀. wọ́n ti wọ́n ti pọ̀ sí ìlú ti pọ̀ oníṣẹ́ṣẹ́ tó fẹ́ dá ibi tí ìbò ọdún lágbàgbà ẹ̀mù ní ìdí kẹjú tó bá ṣe eh, what is it in agriculture in agriculture ìjúgbìgbìgbì wọ́n bọ́ fún omi ìjúgbìgbì ìjúgbìgbì ìṣẹ́ tó ní ká ní kí ní ṣe ọlọ́ọ̀bá tó ń pè wọ́n ọ̀la ọ̀làtẹ̀yìn ọba ń gbò irú ta ló bí ọ̀pọ̀ ọ̀rọ̀ ọba tó ń kú ọ̀hún ọ̀rọ̀ àwọn bá bá síwájú àwọn bá bá wá ní ìpínlẹ̀ ìgbẹ̀lẹ̀ pé òun borí sórí sórí sòrí ni àìmọye àwọn ọmọ ọlọ́lá wọn ti dàtọ̀ lọ́jọ́ lónìí àìmọye àwọn ọmọ àwọn èèyàn ńlá àdàrọ̀ àìmọye àwọn tó ń gbé àwọn bá bá wọn láyé wọn èèyàn ni wọn lónìí wọn amọ̀rú àwọn tọ́jọ́ máa ń pè wọ́n ní ọmọ tí ń pè wọ́n àmọ́ bọ́ mọ́ kálukú di ìlú òní àmọ́ àwọn tí bàbá wọn kọ́ nílé tẹ̀sán kí fún àmọ́rú bàbá lọ sára àmọ́ àwọn tí bàbá wọn ò gbà kọ́ nílé tẹ̀sán kí fún àmọ́ wọn láti wà lórí. ṣé ń bọ̀ láńbọ̀ láńbọ̀ ní pé ṣọ́ra ń fi nǹkan méjì pẹ̀lú kàkúṣẹ̀lẹ̀ gbogbo orí lọ́ba tó máa pín ádọ́wọ̀ wọn bá kan orí kan lẹ̀ mọ́sàárì máa wọ rẹ̀ tó ti ṣáàbù ẹ̀ torí yọ tí ò bá padà tó ti lọ́wọ́ orílẹ̀ èdè ṣe ti ta ẹ̀ tí òkò sọ àpárí. ẹlẹ́ẹ̀kejì gbogbo orí kan tó bá gbogbo tóbi tó máa wọ ẹ̀ kó òbí ìdílé wá rí ìmọ̀ táwọn arúgbó yẹn ó ní ìmọ̀ ìwé ògbódò wọ ẹgbẹ́ áá. Ah! kó làwọn ti fẹ́ kíkà lè ní màtà wà láyé ọ̀dùn ní. ó làkọ́ ìlú ju àwọn ọ̀dọ́ ọlọ́run bá lórí lọ. ẹ̀rọ gbàgbé nínú àkọ́lẹ̀ rẹ̀ láti sọ̀tà fún láì náà bá ṣe fún wa. nígbà tó sọ mọ́ rẹ̀ rẹ̀ kó jẹ́ ká mọ̀ sọ̀rọ̀ tó kí ni ìgbà fúnra lọ. àwọn àbá àpọ̀ ní ẹ̀rọ dáadáa nípa àtúntí ìwúra mẹ́kì Ibi àwọn àbá àdúgbò wa wà àwọn sàbí àlẹ́yìn náà bàbá sàbí, ó gbà tó ní kí ó ṣe ọ̀hún náà ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bí ó bá ti bẹ́ẹ̀ ń gbé kí ẹ̀ láyé àwọn ilé, gbogbo wọn tẹ àwọn ẹni ìwà ìtàn máa dùn wọn pẹ̀lú wa àbúláàbí láti filẹ̀ èmi ò bá ìwà ìlànà wáyé ìlànà ìmọ̀ yẹn padà wá jòkó sára ó wá di pé àwọn èrò àwọn arọ ké lọ́dọ̀ rẹ̀ òun náà wá padà rẹ̀ ìwọ náà yẹn wá jòkó báyìí orí òun náà padà wá ní á ah, ọmọ yìí ṣe lákàrí ìdúró ṣe lákàrí ìdúró. ṣùgbọ́n ìwé ẹgbẹ́ pọ̀ ní nínú ọ̀rẹ́ táwọn èèyàn kọ́ ah, ní báwọn tó jù wọn mau boleh dà wá bá ń kọ́ kí wọ́n àdá dá àbá fún wọn. wọ́n ìwé rẹ̀ pé á ṣáàlù kú ti dẹ́nu ṣe tẹ̀sẹ̀ àbá olùdẹ́nu bá tọ̀ la á padà ṣáàjúlọ obìnrin ló ṣáàrí lọ́wọ́ mi ìwọ ìwọ òrò fún fún karawa fàárẹ̀ tí mo tọ́tẹ́lẹ̀ pẹ̀lẹ̀ kò sẹ́ kò sí ọlá kan tẹ́yẹ̀ wọ́n ní tán kò sí ipò kan tẹ́yẹ̀ kan ní jẹ tán wá ní àwọn ará wa ní ti lọ látàwọn àti kẹkẹ lẹ́mọ̀ kí náà sílẹ̀ mọ́. ẹgbẹ́ bẹ́ẹ̀ yorùbá yìí yorùbá wọn àbáàtà làwọn èèyàn pariwo lánàá wọ́n ní so ààyè rẹ̀ ní ọ̀rọ̀ àwọn bàbá ìṣòro ìlà àwọn tí wọ́n wúra ọ̀páwọn làwọn bí sáàbù ẹ̀ kó jẹ́ ká fèsì tábọ̀ ike anni yẹ kúrò láwùlù mọ́lùkọ̀ àlẹ́yìnà wà nahnu ahaqqu bil mulki min. ولم يؤت سعة من المال àwọn ti lọ wúra wọn fáwọn làwọn bù sáàbù ọlá yìí tó jẹ́ ká sọ tó jẹ́ ká sọ báyìí àmẹ́bí wọn fún wọn léṣe pé ó lọ́wọ́ ọba ló ṣàlẹ́ ṣàlẹ́ lórí ọlọ́wọ́ ọba ló fi ṣọ̀gá lé lórí ọ̀dá àdàwò pàṣípàṣà lòdìlà ẹ̀yìn ọ̀dìsì ọlọ́run sì lé kó nígbà láàyè tí ló máa ṣe lọ́gbọ́dún ọwà tó wá sọ fún pé ó láti pé àdájúwọ́dá olóòpé ọmọ ọlọ́ọ̀bá ń sọ yíkù ti mú ń tàwú lẹ́yìn iṣẹ́ ẹlẹ́rọ̀ọ̀bá bá tẹ́ ìlú ń bí ọlá rẹ̀ fún ẹlẹ́rọ̀ọ̀bá bá tẹ́ tọ́ọ̀ sí ìbáyé rẹ̀ tí wọ́n kan bá tún wọlé wọn náà wò ó lọ́wọ́ bá máa ń gbé ọ̀la rẹ̀ síbi tó bá wù. àwọn àtọ̀wọ́ ni ní ìpele ìṣèwádìí ẹ̀ lọ́dún mẹ́wọ̀ ìlọ̀wọ́ kan padà wọ́n tún wọ́n ti níbi tó bá wù ọlọ́run ló máa ń gbé mọ̀tàlẹ́ ọ̀la rẹ̀. òṣìṣẹ́ bí ẹ̀rí wọ́n ti sáàbù ọ̀la ọ̀nà kí lọ sí fún. sọ pé ẹni tí wọ́n bá ní ìpẹ́ta mo dì sáàbù kó náà rí ìwọ́dù ní ìjọba yìí òyà kí làwọn ti fi fọ́lọ̀ orí kó tó gbà wá àti ìjọba wọn. ìbá dáyé tó lóko ní àwọn ẹ̀sìn o kátó wá dáyé ló ti kún ọ̀tá títà bí wọ́n ń lò lónìí ló ti pẹ̀lú wa àti ìgbà yẹn lè tọ́ ọ̀la pọ̀. ọ̀la tó ní àti ẹ̀mẹ́ bá rò pa àwọn ìlú ọlọ́run ti pẹ̀ fún wa ọ̀dọ̀ ìgbà yìí. sùtọ́ bá ké ń tọ́ mọ́ mọ́ rò pé mo àṣà ìgbọ̀rọ̀ fún mọ́ ọmọ kátírà gan òun ṣe ìrọ́dà àgbẹ̀ ààbọ̀ mélòó mi tó ṣàìṣù lọ lọ tó kátírà lọ lọ ó ṣe ìrọ́dà àgbẹ̀ yìí ó ṣe kí ó gbé òye mo ní bá àwọn ọmọ yẹn gbé kan ṣe pé ó fẹ́ rákọ̀ áyù péjì yìí ti fi ń rìn àlùkò níbi àwọn tó wá ń kọ wá ń sọ pé á ah, ẹ̀yìn mọ̀nà ó lè ní ìwádà náà kò ní tètè sùn ó mọ̀ ṣe ìrọ́jà ó mọ̀ ń dalẹ̀ láàmú àwọn agbára tá a fọ ní kékeré yìí jùlọ máa. ìwà wo ọlọ́run gbàgbára ṣíjú kúrò lọ́wọ́ ẹ̀ kó wá gbàgbára ní ìlú lọ́wọ́. agbára wo agbára téèyàn wá dáná mọ́ ní oṣù mọ̀ ọ́ ṣọ̀kọ́ sí ìlú nìkan. nígbà tí wọ́n tọ́ láàrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe wọ́n tọ́ láàrin kí láti ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn àlùfáà ló ń sọ̀rọ̀ àwọn àfáà méjì kan ṣọ̀pọ̀ ọmọ tí àtọ́tọ́ ti ní tẹ̀sílù jàdà lẹ́yìn tàbí jàdà lẹ́yìn ni àfáà méjì ló jẹ́rẹ́ alẹ́jàdà lè bí ìṣèlú pé àtijàdà bí ìmọ̀hálì àfáà pé àti jàdà lè bí ìmọ̀hálì àwọn méjì lọ́jọ́ sọ ní ìdàlá lẹ́yìn ìdàlá ìgbèjì àwọn méjì lọ́jọ́ lórúkọ yìí ọlọ́wọ́ á fi ọ̀rọ̀ àwọn méjèèjì ó fi pàwé kan fún wa ọlọ́gbọ́ ẹ̀yìn kan ní kíní kan lọ́wọ́ á hàfi pẹ̀lú wọn ti ní àlhàfi kò ṣe ló bí káhà kan ó wọ ṣùgbọ́n tó náà lẹ́yìn àti kíra ẹ̀ pọ̀ ọmọ tó ń gbà ọ̀sẹ̀ hàn pé ní ìgbà ní ìgbà yìí lè gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ṣọ́ọ̀bù ọ̀rọ̀ kò lọ sí lókè ó lọ́wọ́ kí tó bá di ọ̀rọ̀ ọmọ ká máa ṣe sí mi òun àtògùn tí bá ń lọ báwọn ìmọ̀ níta ìgbìmọ̀ wọ́n ní nítorí ẹ̀ bíṣù yìí ti ṣe máa ń ṣàfihàn ìrírí ní gbogbo àwọn iṣẹ́ tó kọsílà ń pa ilé kọsílà ń pa ilé kọsílà ń pa ilé wọ́n nígbà tó dé ìfàrọ́ ẹ̀ níbi ogún pípé ìṣàṣẹyìn kí ló fà torí tọ́lá àwọn ogun nínú ká ṣàṣẹyìn. àbájú ó sì díẹ̀ ní àbọ̀ àbẹ̀rẹ̀ ẹ̀yìn bíṣù yìí ti òfin ẹ̀kọ́ sí àǹfààní. tó tún ìta wá fi rọ̀ ń lọ́rùn jù kò ní ìgbó tó láyé kò tó mẹ́ṣẹ̀ calculation ọmọ kan náà lẹ́yìn ìdáná ọmọ ìdìbò ọlá ọmọdé ẹgbẹ́ mú kọ̀rọ̀ lẹ́yìn omi kí ló kọ̀rọ̀ lẹ́yìn kí ló kó kọ̀rọ̀ èṣù ìṣìdíkì ẹ wá pé ìṣòro làmbà ọ ìṣòro làmbà ọlọ́wọ̀ ìṣòro làmbà èṣù ìṣìdíkì náà ó wá mú ìṣirò ibi tí kò ní ìdíkó bí nílò kó máa ṣẹ̀ máa calculate ẹ kàn dárúkọ nọ́mbà náà wọ́n bá ti lè mú pọ̀ tó ẹ wá ní kó máa pé owó yóò dùn náà yẹn ẹni kan bá fẹ́ lẹ́yìn ẹ̀ka ìgbà ìgbà ìgbà àwọn ọmọ ṣùgbọ́n ìbá gbogbo àti ìgbà ìgbà ìdíkọ̀ tó báyìí bẹ́ẹ̀ bá gbé gbogbo tó bá mọ̀ sí ìláyé wọn ní ìkọ̀ dáńsà tó yẹ. ẹ̀bùn náà ẹ̀bùn tó lọ́wọ́ mọ̀ fún gbogbo wa bí ìṣúná wa yàtọ̀ sí ara wọn. ọ̀lọ́run ملكه من يشاء والله واسع عليم àbáyọ̀ bí gbogbo ọ̀dọ̀ ó gbára lórí ní gbogbo ọ̀rọ̀ inú ṣàlámàkàlá alábáyọ̀ lórí iṣẹ́ báyìí tọ́ ọlọ́jà rẹ̀ lára rẹ̀ mọ́tò alákùnrin ha ó múra ń lọ́kùnrin àwọn ọ̀dọ̀ pé ìwọ náà máa rí ipò ọlọ́wọ́ bá ń bọ̀ wà bọ́ọ̀lù àwọn tí wọ́n lọ wọn táwọn ọmọ tí wọ́n ṣe káàkiri lónìí àìlórí aláǹgbá káàkiri àwọn ọgbọ̀n owó aṣọṣẹ ṣe ìtajà ọṣẹ àgbákò wọlé ipò ọba wọn sí bọ́ọ̀lù bá lẹ́sìn yẹn náà èyí ta tó ń fọ́ làdú ṣe táwọn ọmọ tí ó ti ń ṣe náà ẹ́ à ń ṣe yahoo yahoo plus ẹ́ gbogbo wọn wọn oṣù yẹn ọba wọn sí gbogbo kìíní bẹ lórí íńtánẹ́ẹ̀tì kìíní bẹ lórí fóònù wọn wọn máa ṣe wọ́n jẹ́ kí ẹ̀kọ́ ti jẹ́ sí ní ọjọ́ tó kó báyìí. Dúró pẹ̀lú àwọn aṣọ́kà náà wọ̀ ọ̀tà. Ọ̀lá ọ̀lá ọ̀lá tí àsìkò ọlọ́wọ́ bá bá tó kí gbogbo ayé ìwà kójọ pé ọlátọ́lọ́ ọ̀fẹ́ ṣe fún ẹ̀kọ́ lè tẹ̀ lọ́wọ́. Wọ́n máa rẹ bílẹ̀ rẹ̀ padà ìṣúná lọ́wọ́ rẹ̀. Ọ̀sán tọ́lọ̀ tí wọ́n ti nígbà Àwọn ọlọ́wọ́ tó wá rán gbogbo wọn bá ṣe kójọ wọn á lọ kójọ àwọn ọlọ́wọ́ olóòrẹ̀ ti bò láìrò ẹgbẹ́ náà wọ́n ní òkè ẹgbẹ́ náà wà lẹ́tọ́ ẹgbẹ́ náà wà gbọ́rọ̀ ráì bí alájọ́ rẹ̀ ó rí lọ́lá ẹ̀yìn náà lè lórí lálẹ́ lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ àtọ́nà mọ́ nípa táwọn èèyàn sábà nílẹ̀ ní gbèrè kan nìyẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ lòdì débi fẹ́ ẹ wá fẹ́ kọjú mi wá fẹ́ jáde gbọ́n mẹ́rẹ̀ wá fẹ́ à níbi wàhálà àkọsẹ́ já ẹgbọ́ tẹ̀lé gbẹrun lọ́gbà tuntun tani ṣe dàrú ọ̀rọ̀ kọ́wọ̀ tó dàrú ìlú ṣù lọ́gbẹ̀ mi nìkan rẹ̀ nígbó nígbó wọ́n níbi táwọn tó bá tó dámọ̀ ìlú náà là pa ìgbà ìgbẹ̀rẹ̀ wọ́n wà lọ́pọ̀ ẹ̀yìn tẹ́ ẹgbẹ́ pa ìgbẹ̀rẹ̀ lẹ́yà bá ṣo lébi afá àkójú rẹ̀ náà pọ̀ gbogbo àwọn táwọn ìrẹ́jẹ́ bá fún wa tábẹ́ ṣe jàǹbá fún tábẹ́ ṣàbò sí fún ọlọ́run tí wọ́n ní ẹ̀fúlàní ẹ̀ dáadáa wọ́n dẹ̀ fúlàní ẹ̀fúlàní ẹ̀fúlàní èyí tí bàjẹ́ yẹn máa fi wá di bàjẹ́ kí bàjẹ́ wá sí ló kàn lọ́la ni. mo ti gbúrò kí nínú kan láìpẹ́ yìí ẹnì kan ń ní ẹgbẹ́ ló jẹ́ àwọn èèyàn àwọn ti dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ yìí ìyá ẹ̀ ogun kí mọ̀ wọ́lọ́hìrà àwọn ilé ìmọ̀ á dìbò ìgbà tí máa bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀jẹ́pọ̀ kọ́túnyẹ̀ lórí ìlú orí ìlú tó pọ̀ ní mẹ́rin yẹn ó sì tẹ́ wọ́n ti fún lọ́wọ́ wọn ti fi ẹ̀mí ẹ̀mí ti fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ ó ti wá dàbí pé ẹ̀rọ náà yóò ti tara ti dẹnu yẹn yẹn ti wá dàbí ẹ̀mí ẹnì kan sọ fún mi pé bàtà bàtà ìpẹ́ni ọ̀kẹ́ fún bàbá ti báyìí fún kọ́ ah! ẹ̀yìn tí wọ́n lọ sí mọ́tò tó ní aṣẹ́nu ní tó ẹnu tí wọ́n lẹ́yìn gbogbo àti àti. wọ́n bẹ̀rẹ̀ bá bá àdúró pé àkàndá ìlú ìyá ni àbíwọ́ ẹgbẹ́ náà kọ́ náà tó sàlékún àdánwò ẹ̀mí. bí abádáwò yẹn bá tó pọ̀ bóyá orí yóò tó pọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn wọn náà bẹ̀rẹ̀ àwọn èèyàn wọn. àwọn kan wá kóra wọn jọ síbi kan táwọn ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn táwọn ń sọ àwọn máa ṣe kékeré ẹ̀yà tó kò tó tèmi lẹ́nu dáa gẹ́gẹ́ onígbèrè ọ̀rọ̀dẹ lọ́pọ̀lọpọ̀ sádàwò bá dé gbà ní ó yẹ olùgbàgbọ́ òdodo wọn fi àgbé àánú ọlọ́run ti wá dé báyìí níbo ni ó wàá gbà ní ìwọ ìnáwó kọ̀ọ̀kan náà mọ̀ wípé àánú ọlọ́run ó ti dé òṣèlú àṣọ́rù tó náà sẹ́yìn wà lórí lórí wà lórí dáró àlọ́ ìṣòwò nípa fún ọjọ́ àti mo kàn gba fún ọjọ́ àti wà nílẹ̀ àwọn ọmọ nígbà tó tó lẹ́ta àdánwò ni àdánwò pé eré ìbò láti gbà tí wọ́n padà eré ìbò láti gbà tí wọ́n padà láńtà káàkiri lórí ìdílé dáró àbá ní wọn wọ́n gbà níbẹ̀ ọkà ọkà ọkà bẹ́ẹ̀ ọ̀ṣọ̀ sí dáró àbá wọ́n mú kó dàgbà àbújá bá wọn fi àgbàlú dẹ́rù àbújá bá dánwò àwọn náà ti ṣe ó lè bá wà lórí ọdún lọ́wọ́ ẹ̀mẹ́ àwọn bàbá yẹn ti bá wà bá a èyí ó lọ́jà náà bàbá yẹn bá wà láwọn ìṣọ́kú bá ti wà bẹ́ẹ̀ bá lọ kọ́ ọ̀sẹ̀ nílẹ̀ òyìn sọ òkè tí o bó ṣe rí rẹ̀ o ní láti mọ ìwà bàjẹ́ o ní láti mọ ìwọ́nàwọ̀nà o ní láti mọ dàgbúrú o ní láti ṣògùn owó mọ́tì àbúrò àmọ́ ní ìlọrin tó lọ rí o ní díẹ̀ lásìkò ọlá rẹ bá tó wà láì wọ́n ni tí lé àwọn náà kọ́ sí òkè tó bá gbé ọlá rẹ̀ bí àwọn máa wò pé ah, ní ọlọ́dẹ́ bí náà àbúrò ọlọ́dẹ́

ibi tí ọ̀rọ̀ ìjọ kọ̀ọ̀rọ̀ ìjọ sáwáyé ti ọ̀tà kùrọ́jà lásán ìjọba bó ṣe wọ́n ní ẹ̀ èyí èyí ọ̀tọ̀ ọ̀la ọ̀tọ̀ èyí ló mọ̀ nígbà tí kò rí òun ọ̀la mo ẹni tó lè dùn kó mọ̀ dùnú tẹ́yẹ́yẹ́ kò mọ̀ ọ̀la ẹni tó lè rí kan fún kó mọ̀ bàmújẹ tẹ́yẹ́yẹ́ olóòtú kì í ọ̀rọ̀ sọ́dún tó léwu ẹja tó lè lórí náà ṣá ọ̀la ibi náà láti máa gbogbo láti lè sọ̀rọ̀ tó adúlọ́ wa gbọ́dọ̀ nínú ọ̀kadà ní wàá ẹ̀yìn fọ́ọ̀lù ayé nílá ní ìyá kan ẹ̀yìn máa náà fi hàn wàlẹ́ ní kàlùtẹ́yìn máa wà á máa lọ́kọ̀ tọkọ́bọ́nà wọ́n sì fẹ́ kòlìdá وصلى اللهم وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته